mọ̀ pé òun tó dùn òun pa ni òwe òun pa ni òun máa ń ní sọ́run àpàpàǹdodo. Hmm. kólókálukú kó tọwọ́ ọmọ ẹ̀ bá aṣọ ni o nítorí kò sóhun tá a ṣe níkọ̀rọ̀ tí ò ní padà tó ṣe gbangba bó pẹ́ bóyá ẹni bá yọ̀ lẹ́ẹ̀dá o èrò wọn wọ́n ń balẹ̀ lọ màmá ní nígbẹ̀yìn lọ má ṣe lọ́gùn màmọ́ o lọ́rọ̀ yìí o. dókà o dókà dókà dókà ká lọ pẹ ká lọ dá ká lọ máa jẹ̀bi ká lọ máa jẹ̀bi ká lọ jẹ̀bi ká má fi fi wà. ìgbà wo ni ìwà ìbàjẹ́ máa tán láwùjọ wa. olórí ò ní fìlà o ẹ wá wojú ìfẹ́ tí ń rin rẹ́dẹ̀ẹ́dẹ́ kò sí bá ṣe máa ṣọmọ iná àwọ̀ náà rọ̀ kò sí bá ṣe máa ṣe ọmọ ilẹ̀ tí ò ní sùn o bàbá gbé sórí ẹni dandan àyíbọ̀lẹ̀ o òun lọ̀rọ̀ yóò ọjọ́ kòkòrò ìwà burúkú ọkàn ló wà o ká máa wo ibi tá a padà jà sí o jọ́ka o. jọ́ka o. jọ́ka jọ́ka jọ́ka ta ló pẹ́ ta ló la ta ló máa jẹ ta ló máa jẹ fẹ́ sọ́kì bíbélì àwọn olùfífọ́ ìgbà wo ni báyìí bá jẹ. ìgbà ni ìwà ìbàjẹ́ máa tán láwùjọ àwùjọ kà ó. ọmọ ti fi ìjà ni túndé ẹ náà tó wà ní wọ́ọ̀dì tó máa ń tẹ̀lé woman leader wá sí meeting òun ni náà gbogbo káàdì tá a fẹ́ lò gbogbo ìdán tá a fẹ́ yẹn ọwọ́ ẹ̀ ló wà. kí ló sọ ẹ̀hún la gbéṣẹ́ wọ dí fún náà olóhùn ò ṣe kí ni anyway a máa sọ ní a máa sọ ní next meeting ṣó ti gbọ́ ṣó ti gbọ́. honourable kílítì nǹkan ra báyìí. ọ oh, má bínú jọ bọ̀bọ̀ tí ó ń sọ̀rọ̀ ẹ̀ lórí fóònù nǹkan tó ń ṣe nǹkan tá a kó sí lọ́wọ́ wọ́n sọ pé wọn ò mọ ibi tán wà ó wà náà yìí náà no problem jàre àtẹ̀jẹ́ pé tẹ̀ pé kí náà pè ọ̀pọ̀ tó ń lọ fún kínní. jókà ó jókà jókà jókà ta ló pẹ́ ta ló dá ta ló máa jẹ̀bi ta ló máa jàre sórí bíbẹ́ lògùn orí fífọ́ ìgbà wo ni ìwà ìbàjẹ́ máa tán láwùjọ wa jókà ó ara mi dẹ̀ ti wà lọ́nà. honorable. àmì ah, alálùbọ̀sà ṣẹ́ẹ̀ta. a dúpẹ́ o àṣà rẹ̀ o. wọ́n ti mẹ́fà dáadáa. bí alálùbọ̀sà mo ní kẹ́ má máa ronú mọ́ ìrònú ò má dáa. ṣé kò tó ni agbégbàkalẹ̀ a ò tà kóróbo ẹ̀rọ rèé wọn ti ẹ̀ béèrè pé kí ni mò ń lọ láti bí ìjẹta báyìí ní iṣẹ́ ẹ̀rọ yẹn yẹ̀ wò mo dẹ̀ tún wá ń lajú rẹ̀dẹ̀ ẹgbẹ́ tèmi náà tó ń ṣòwò ẹ̀rọ yìí tó ń jápọ̀ àlùbọ́sà lóríṣiríṣi ẹ̀rọ bíi mẹ́rin inú ṣọ́ọ̀bù ọmọ lọ́ta súlẹ̀ gbèrègèdè ní ìlú ẹ̀ àmọ́ àmọ́ bẹ́ẹ̀ yọ̀ bá déwájú ṣọ́ọ̀bù yẹn tí ò bá náwó láti fi ra nǹkan àwàyá ọjà àwùrà àtàwùn lọ ẹ wò mí ẹ wá wo tó mi ń sìn tí mo ṣe wàhálà lé lórí títí títí ṣe rí bó ṣe dà mí nù bí omi ìṣanwọ́. irú eh, náà dà èmi máa sọ tèmi ṣe rí lágbára ọlọ́run ọlọ́run máa ṣèyanu ṣé ti ọjà very soon ọjà máa kún nínú gbàyìn yìí ayẹyìn náà lẹ́nu ẹ má rò rárá rárá dẹ́ntì tó mí sì tẹ́ tún sọ ọlọ́run á yí lọ́kàn padà ṣe ti gbọ́ ẹ má ronú mi ìfẹ́ kẹ́ má ronú o. amẹ́ríkà lẹ́mọ̀. yes ma. alẹ́ gba olùwọ́dé tó dẹ̀ yọjú sí mi. ẹ má bínú mẹ́ òbò mo bá wọ́n mi fọṣọ ni mo dẹ̀ bá wọn tún gbogbo nílé ṣe. mọ́mì oúnjẹ ti rẹ́dì o. ó ti rẹ́dì ó mọ nǹkan tó máa ṣe fún mi lọ sílé kó lọ bu ọbẹ̀ sínú abọ́ wa kó wá gbé fún yàrá àlùbọ́sà kó jẹ́ kó pọ̀ o. ó sì má pẹ́. ṣé bọ́ mo lè léyìí ó ní gbogbo aṣọ tó ti lò jọ láti jẹ òun lòun fọ oúnjẹ ló tún ṣe tán tó tún wẹ kiri yẹn kí lọ́bọ̀ ṣe sórí tí náà kí ò ṣe ọlọ́run kúkú ṣe nígbà táwọn ọmọ yìí wà lọ́mọdé àjìjọ wà ní òrọ́wọ́ tàjọ fi ń tọ́ wọn kábàá ní à ṣe bí òótọ́ tiẹ̀ ló fà kí ni mo ṣe kí ló dé tí ò bá wá jọ́pẹ́ lọ́pẹ́ rẹ̀ ń kọ́ wọ́n ní kò ní burú títí kó má kẹ́ nìkan mọ́ ni wọ́n rí máa fún mi lóúnjẹ láàárọ̀ ọ̀sán alẹ́ hmm. àgbà apàtẹ kalẹ̀ látàárọ̀ kùtù tí mo ti lé kíní ìkalẹ̀ hàn béèrè ohun mò ń ta nígbà tó jẹ́ pé ìyá bó ṣe máa bó ṣe máa tápò kalẹ̀ rè tó máa bá àwọn àlùbọ́sà yẹn rè gàǹjú gàǹjú. ẹ wo ọlọ́run àkókò tọ́jú gbogbo wọn fún wa lágbára ọlọ́run tómi sìn á tọ́jú yín á tiẹ̀ tó wá yà yín lẹ́nu á tún ṣe fún yín á jù bẹ́ẹ̀ lọ fún yín tó ẹ má ronú o mi ò ní fẹ́ ronú o. kò sí ọ̀rẹ́ mi ọ̀rọ̀ mi ò kúkú ní sú ẹ eh. tiẹ̀ náà ò ní sú ọlọ́run ọbẹ̀ tẹ ní kí wọ́n bù fún mi yẹn ó máa irú ọbẹ̀ wo ẹja lẹ́sìn. ẹja ni <laughs> bẹ́ẹ̀ ni gbojúmọ̀ mi jẹ. irú ẹja tí máa ń sìn yẹn náà ni. bí gbojúmọ̀ gbòòrùn ló mi jẹ kó bá mi gbé bí àárín yẹn. wọ́n eh, yẹn náà lè máa ń jẹ. ṣe ìyá mi. Why did you pick my call in the first place? I told you not to pick my call. I sorry ma fóònù yìí ti ń rìn látàárọ̀ mo dẹ̀ wò pé bóyá bóyá bí important call ni mo ṣe bẹ́ẹ̀ gbé e pé kí i'm really sorry apá bínú. so ẹ̀gbọ́n mi tí màá bọ́ síta ń sìn pé ṣé máa gbá wọn ní tìǹyẹn ẹ̀dẹ̀ máa ah, ó dàbí gbé ẹ̀mọ̀ pé ọkùnrin tó bá ti ṣe ọwọ́ tó lè tó ń lu obìnrin báyìí àlùbáríkà ìyá rẹ̀ ló ń bì mọ́lẹ̀ irú wọn dẹ̀ máa kú sí ibi ìgbìmọ̀ ẹ́ àkọ́dá ah, àkọ́dá ẹ̀gbọ́n mi mo ṣe wà nínú màmá yìí lọ́jọ́ kan mi láì gbọ́n tẹ̀ ṣe yìí o ẹdún tí pé mo máa fẹ́ ọkọ ní ọjọ́ kan tí ọkọ mi bá wà nù ní àbí tó ń ṣe yàmà yàmà tẹ́ máa gbéra kúrò ní tẹ́ máa lẹ̀ lọ káàkiri bọ́ọ̀lù ṣe fẹ́ ṣìlù tí wọ́n bá rojọ́ fún yín lọ́jọ́ kan. kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ láyé bọ́ọ̀dẹ bí aláyẹ anybody ó gbọ́ sókè tó náà ẹ̀ ó gẹ̀ tó èmi kọ́ bílí pé ọgbọ̀n ló fẹ́ ṣe yàmà yàmà ó gẹ̀ bọ́. má wọrí ọlábùrú mi ló jẹ bó ti bá dé lálẹ́. sọ àti ìṣe yàmà yàmà ó ṣe yàmà yàmà ó ṣe yàmà yàmà ó bá yín lọ ó bá yín lọ ọ̀ṣẹ̀

because mo ti ní text message woman yẹn tẹ́lẹ̀ tó ti send i love you sí nítorí mi mo ṣe gbé láti confirm mo lè confirm mo wọ bí ẹni. ẹni ẹ̀ ló fi lórí fóònù àbáyẹ̀ rẹ̀ fọmọ́lẹ̀ ah! àwọn àti tọ́lá ní nígbà tẹ̀ ń wá sínú ilé gẹ́gẹ́ bí gẹ́gẹ́ fẹ́ bẹ́ẹ̀ rí báyìí nà àwọn àìní omi ìwé tó jẹ́ ń tù ú. dẹ̀ mo dẹ̀ try láti confront ẹ̀ pé bó ṣe dẹ̀ mo gbẹ̀rú mọ́ mi lọ́wọ́ mi. àìtọ́lá ni mi bìlí pé ńgbà tẹ̀ ń wá sí ilé èmi mọ̀ pé bí láì bí ṣe máa ìfẹ́ falẹ̀ because. ṣé kọ́lá tí mò ń sọ sí kùtà létí ẹ̀ ni ṣé nǹkan tí mo sọ kò wá important ẹ ni. kí ló máa ń ṣe mojí. mojí kí ni problem ẹ for goodness sake kí ni problem ẹ náà. you are my problem i need your attention ìwọ ni mo fẹ́ kí ló dé ṣé wọn nìkan ní ẹlẹ́mìí tó máa kọ́ dání abúlé nìkan ló máa ṣe politics láyé ni mo fọkọ mi ò kíran kan nínú dé owó ẹ̀kọ́ ni mo need i need you. ẹ ẹ mi ló fẹ́ nu láìpẹ́ tẹ́ ṣé owó ló béèrè lọ́wọ́ mi tí mi ò fún ẹ ni àbó béèrè nǹkan ní tí mi ò ṣe fún ẹ. Makiwa i don't care i don't care about your politics i don't care about Nigeria all i care about is you I need your attention. That's what I need. I need you in my life. I need you to stay with me. Ma. Just shut up and get out. Sorry ma, sorry ma. Madam Enu sọ̀rọ̀. Ẹ lọ́jà, ká ló bá yín sọ̀rọ̀. Jẹ́ ìsan kankan fún ẹ, Mojí. Sórí nǹkan tí ò yẹ, ó pọ̀ ju tó yẹ lọ. Kó tó dénú lémi ni politics and not now ló matter sọ pé kí n fi sílẹ̀. Mi ò lè fi sílẹ̀ tó á jẹ́ nǹkan tó fẹ́ you are pushing me. You are pushing me. ó sàn ju kéèyàn lágbo tó ń da owó nù. and come to think of it having an extra tire is not a bad idea. mo ń fi ojoojúmọ́ sunkún láì kí n ṣe pé ọmọ kú mọ́ mi lọ́wọ́ he is too careless about me and I can't condole him anymore. But this extramarital affair is what if it backfires? Mojisola wo ẹnu la máa fi sọ ẹnu la I need a man to make me happy. ah ah àdúrà yìí pọ̀ ah ah can ni a wá ṣe tó tó yẹn ọmọ ẹ̀kọ́ kékeré mi. Definitely, definitely. Màá wá rí pretty soon. <laughs> Definitely. Okay. Take care of you. Bye. tí ó bá ti yá igun ẹ ó ti yá ọ ẹ ti tèmi lọ àti pé alágbàá mi ní iṣẹ́ méjì tí kò ṣe àtọkùn fún mi. Baby, I'm wholly created to dance to your lyrics and the tunes. You never stop amazing me. Wow. <laughs> okay, mo sì gbọ́ to stop. sọ. try. That's the link of mi pẹ̀lú ọ̀rẹ́ wa. Wow, that is nice. Yeah. Baby, báwo ni ti rí? Ìjọ wọnú come. We are àti. Thank you, baby. Thank you. Bẹ́ẹ̀ni ti rí. God Almighty fún mi. Ekún yọ̀gẹ̀dẹ̀, ekún rẹ̀ dé. Kò mọ̀mọ́ pé òun tó dùn, ó ń pani òwe. Ó ń pani, ó rán ní sọ́run àpàpàǹdodo. Kọlùkálùkù kó tọwọ́ ọmọ ẹ̀ bá sọ. Ṣé ti dànù? Wọ́n ní àjùmọ̀bí òkan tàánú orí ẹni ní gbére kò ní tómi sí kí ni mo ṣe fún ẹ kí ló dé tó fi jẹ́ pé ṣòro pa mí tì á ní á ní nǹkan kan tó ní èrò kò lè dé ní máa ṣe ohun tó ṣe tó ò ní lẹ́mìí láti kó fẹ́ tọ́jú ènìyàn ẹ̀ tó tiẹ̀ wá rojọ́ kan ìjọ́kọ̀ tí mo lè jẹ̀lé ẹ lórí tó rò mọ́ mi lára tó jẹ́ pé ọmọ ẹni ẹlẹ́ odò oníbàárà tó odò oníbàárà kò jọ ní kíni ní mo ṣe tèmi tiraka tiraka láti kékeré báyìí bàbá ẹ ti jọ lọ wò pé tí mo wá sán ṣòkòtò mi pé sẹ́ẹ̀ lọ́dọ̀ àfikún kí èèyàn àbí wọ́n rọ́bọ tí mò ń tà yẹn òun ló fẹ́ kí fi jẹun yó láì jẹ́ pé mi ò bímọ pé mo ti ṣàlàyé fún yín pé mi ì fi bẹ́ẹ̀ ráyè iṣẹ́ tí mò ń ṣe kò fi bẹ́ẹ̀ gbà mí láyè rẹpẹtẹ. ẹ máa kú iṣẹ́ oníṣẹ́ ń kanlẹ̀ òṣìṣẹ́ lóko ìwọ nìkan ló kọ́kọ́ ń ṣiṣẹ́ àárọ̀ ọmọ ẹlòmíì náà tó ṣiṣẹ́ tí ò lè fi yẹ́ ẹ̀ ṣeré láti kékeré báyìí ni bàbá ẹ̀ ti jọ lọ́hùn pé èmi nìkan níjọ́ jíjẹ níjọ́ àìríjẹ níjọ́ tí ebi pa ọ̀kẹ́rẹ́ sùn gbígbẹ́ kò lè jẹ́ èèyàn kígbẹ́ yẹn ayé ẹ̀ kígbẹ́ sí ayé ẹ̀ kò lè dá wá yege tán ó de èèyàn tó lè sìn ṣolókè mi tún lọ́rùn lọ lẹ́yìn. ṣeré lè tí mo wá igbó nítorí pé ẹ pè mí lórí fún ẹ ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ fún mi ló jẹ́ kí n tètè wá yọjú sí nǹkan òfin bí èrò bọ̀ mo ṣàwọn bísíǹsì kan lẹ́nu ìjọ tiẹ̀ e tí materialize mi tẹ̀ mọ́ bí ṣe fẹ́ ṣọwọ́ fún yín Yorùbá kò tí ì mú owó wọlé so ìyẹn ni mo ṣì ń lò ẹ̀rù dẹ̀ má bínú. mo wá gbọ́ kan má bínú mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ ṣé kó ṣoògùn owó ni tó ní kó má tọ́jú ìyá ẹ̀. bẹ́ẹ̀ oògùn owó tó ń wo oríṣiríṣi ni wọ́n ń gbà jẹ́ ìmí ìbáyìí ṣe má ní kó gbọ́dọ̀ tọ́jú ìyá ẹ̀ tí ẹ jẹ́ jọ bẹ́ẹ̀. èmi ò ṣùgbọ́n ṣé ọ̀nà tèmi jọmọ tó lè ṣùgbọ́n. ọ̀rọ̀ mi ò yé mi ò ẹ̀wọ̀n máa mi kí lè fẹ́ gan. irú tiẹ̀ ó ti mú fúnra mi ó ti ga sókè ẹni ẹlẹ́ni ló ń ro oògùn fún mi tí mo lo oògùn náà ti tán mo fẹ́ rà mí bóyá kó bá mi rà kí fún ẹ pálí ẹ tàbí kó o fún mi lówó kí n fẹ́ni tó ń bá mi rà yẹn kó o dẹ̀ fowó sílé dáàbò kéré òun àná àbúrógùn ẹ̀ ló máa ló máa yó mi. mo ṣàlàyé fún yín lẹ́ẹ̀kan pé mo ṣàwọn bísíǹsì kan kò tí ì máa mú wọlé ṣùgbọ́n èyí tó bá lápò mi yìí náà kò má dàbí ni pé tí ẹ mú kókó sílẹ̀ rárá tí bísíǹsì tí mo ṣe tó bá ti tó sí èlò rèé. máa ṣàlàyé fún mi kó tó lè yé mi èmi ò mọ̀ owó tó bí ò bá jẹ́ ti ti ajé ti wo kájé má bínú sí mi bí ìbá ṣe mú owó dání mi. tí mo bá pè sí méjì ọ̀dọ́gba. ẹ kí ló fẹ́ kí fi one thousand ṣe ṣé ọ̀rẹ́ mi tó rí ẹ kó ti wọlé wá ò dé ìlú jàjà wá tó o bá wá lọ tán tó wá kí mi kó àlejò ṣé kí n pélé ìfúnpé gbogbo fún mi rí o gbà mo kàn fẹ́ mú nǹkan mẹ́rin ṣe agbẹ́dà gbé sùn mo fẹ́ wo oògùn lọ mẹ́tẹ̀ sùn ẹ sọ fún mi pé kò ṣe pé mo ti dé wá sí ibà ẹ jẹ́ kó yé wọn pé ọkọ̀ ń lo ọmọdé ìyàwó yìí ibi wo tí mo fẹ́ fún yín mo rò pé máa ní account ni mi máa ṣe transfer account ni àmọ́ ẹ̀yìn mi account so màá dé máa rán yàn sí yín. Ah, ọmọ ìdíjú jọba nu rọ́bì pa kí ni parọ́ bẹ́ẹ̀ fọ́ rẹ mi ìyẹn já sí pé gbogbo ètò ìfún mi látàárọ̀ irọ́ ló ń pa fún mi ni. rárá ọmọ kò sí ilé kan máa ń fi máa wọ ọbẹ ìyẹn pẹ̀lẹ́ náà ní ìlànà. tiẹ̀ dúró náà ta ló fi tiẹ̀ yọ dúró gbélé yọ ọba bẹ́ẹ̀. àmì kí máa parọ́ fún yín àwọn èèyàn ni wọ́n máa ń sọ fún mi pé ẹ̀yin ni mo jọ tiwantiwa tójútójú. ta ni sọ bẹ́ẹ̀ pé ó fojú jọ mí mọ̀ yẹn àbọ̀ wípé ìwà báyìí ìwà jágbàgbọ́ ibi tó ju ìyá mi títí tó fi sílẹ̀ ọlọ́wọ́ ká mú ṣe tó fẹ́ gba bí ọmọ ìbẹ̀rẹ̀ sí ní fi dá mi fi dá sèríà fún mi torí sèríà ló dá fún mi lọ́wọ́ tó mi sí gbà mo fẹ́ wo nǹkan kan mi là ń bá gbà. Màmí, àbá, náà. that lucky today. àǹtí tọ́lá ni kí go go go gọ̀gọ̀gọ̀gọ̀ báyìí. Ah, mo fẹ́ dáná fọkàn mi ni. bó she lè ṣe what ṣe báyìí she buy to ń long? báyìí you go pẹ̀lú gbogbo wọn tẹ̀lé àti ìjọ sọ lánàá àwọn tí iná fọkọ yín mi bá wo ó lè ní láti máa ṣe bí action woman ẹ̀gbọ́n mi lẹ́yìn yìí o ọmọ ìyá mi ọmọ bàbá mi ni èmi àti ẹ̀ lájọ ń gbé kó tó di pé ẹ kó dé sínú ilé mo ti sọ fún yín pé àwọn ọgbọ́n tá a fi lè mú lélẹ̀ mo ti má dẹ̀ ṣe ń sọ́nà ẹ̀ máa ṣe ti tinú yín ni ẹ̀yin náà lè máa lọ kíchìn ẹ̀ lè máa dáná dé tí ò bá dé ẹ̀ ní sùn fọ́nrọ́ rẹ̀ ò gbà bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ gbọ́n mi ni mo dẹ̀ sísọ fún yín pé gbogbo àwọn techniques tá a fi lè mú tó fi máa yíwà padà tá a tẹ̀ fi máa ṣe bí ṣé gbogbo nǹkan tẹ̀ ń sọ pátápátá gbogbo ẹ̀ ló yé mi mo dẹ̀ ti gbìyànjú mo ti gbìyànjú mo ti complain complain complain fún ṣe mí lóore àmọ́ kò yí padà kí wà ni mo fẹ́ ṣe o ọkọ mi ní nà án ní ìṣáà nítorí ẹ̀ kí n kó kúrò nílé tí bá kó kúrò ń bíbá ní ìsìn ibo ni mo mọ̀ tí mo fẹ́ lọ ọjọ́ wo ni mo tún fẹ́ rú ọkọ mi mo ní láti máa forí tì kí n máa faradà náà ni ìgbà tí mo dẹ̀ ti complain títí tí ò dẹ̀ change o ní mo ṣe gba kámù àbí ibi orí bá dání sí là ń gbé kí wà ni mo fẹ́ ṣe kò ṣe pé mi náà mi ò dáṣọ níwọ̀nba tèmi èmi náà ṣáṣọ tó bá dé ẹ̀ àmọ́ ó máa ó máa ó máa explain fún mi pé ẹ òun busy ni ó lè lóun bá àwọn business partners òun ṣe meeting nígbà tí mò ń pè é àbí kó láwọn business associate òun kan àwọn jọ lọ bìkan lòun ò ṣe ráyè tètè dé àbí kí láà fi ṣe ó ṣà máa jẹun tó bá dé. ṣé kí n má parọ́ fún yín ẹ ti fẹ́ jẹ́ kí n máa feel pé ẹ̀ ń betray mi because gbogbo nǹkan tí mò ń ṣe ọ̀nà ìgúdẹ̀ ilé ẹ̀kẹ́ máa ṣe yes because èmi àti ń jọ sọ̀rọ̀ ẹ dẹ̀ ti agree fún mi pé okay o tó bá ti dé o ẹ̀yin ẹ̀yin gan ẹ̀yin máa ṣe bákan sí ẹ̀yin dáná dé ẹ̀yin ẹ̀ mo wá bá ń sìn tẹ́ ń gbé pọ́tù káàkiri tẹ́ fẹ́ ṣe oúnjẹ. Ah. Ah, ìwọ àti kòfó èmi wò ó pé ẹni tó ti lọ látàárọ̀ tó ti ṣiṣẹ́ lọ látàárọ̀ tó bá wá dé tí ò bá bóúnjẹ ńlẹ̀ ah, ó lè rí bákanbákan ẹ bó ṣe wà yẹn ń sè ó lè jẹ gbogbo tó ti ń ṣe mí tèké ó lè jẹ pé kò ráyè jẹun látàárọ̀ kó tún wá dé lólé kó tún máa bóúnjẹ tó bá jẹ mi gangan ni ah, ó lè bí mi nínú torí ẹ bó ṣe ẹ ṣáà ti kì í ṣe tèlé náà tó bá dọ̀la tó bá di ọ̀la tó o bá change lọ́la sọ́ọ̀tún la èmi gan máa change ẹ̀ fún. ṣé kí n má parọ́ fún yín ó lè jẹ́ ìdí tẹ́ ẹ̀ fi lórí láti ọjọ́ ìlú wàhálà tẹ́ ẹ̀ ń ṣe ti pọ̀ jù wàhálà tẹ́ ń ṣe ti pọ̀ jù èmi ti sọ pé mi o. Ah, ẹ gbogbo ẹ gbogbo ẹ náà mo fi lọ́lọ́run lọ́wọ́ ọlọ́run àgbà ṣàkóso ọjọ́ kan ìwé jẹ́ tètè dáná. ṣé ẹ kí ìfẹ́ dáná yẹn náà. ẹ bá ti da tán ìlú náà ló béèrè ẹ kó àṣẹ o. aunt ẹ má bínú um, ṣe rí èmi ò nílé pè é ní because èmi nígbàgbọ́ pé àwọn èèyàn tí wọ́n fi bẹ́ẹ̀ ní ìmọ̀ dáadáa ló máa pè é náà máa ṣe bí mi ṣe wò yìí sweet sixteen ló yẹ ká máa pè é because ẹ ẹ tí ẹ look old at all and tó bá tó wá jẹ́ bẹ́ẹ̀ gan the older the wine the sweeter it looks. so sexy mo wish kò jẹ́ mi ni mo mọ̀ yìí from the beginning. ọ̀rẹ́ mi ó fẹ́ máa kọjá yẹn má yẹ kí pàwọ́ fún ẹ ṣé bíbí mi tó ń wọlé ẹgbẹ́ mi mo fi báyọ̀ ṣe ṣorí tí ẹ̀rọ bá mi lásán mo ò ní fi owó pa ẹ̀rọ yẹn I swear to God mo máa ní láti lọ ra tírélà o get láti fi pa ẹ̀rọ yẹn o get torí tí bá fi owó pa ẹ̀rọ yẹn mo ò ní believe kò ti kú but tí bá fi mọ́tò tẹ̀ mọ́lẹ̀ máa nígbàgbọ́ kò ti kú o get but má worry mo ti bá ìfẹ́ mi ayọ̀ náà mo ti bá sọ àwọn náà máa bẹ wá ẹnìkan tó máa jẹ́ ìlà ìwé tó máa help ẹ̀ fún. Okay, that, um, sorry, ma. She, she couldn't saw you to turn, ma. Oh my God. so you know I'm busting her head very soon. Going on this one, I I'll come after this. Yeah, no problem. No worry. Our go want just see, but she saw you pay my power when you come to power. If you can catch the bush more, you know, Sherry, honestly, tí ṣe wò yín, tí bá ní pé mo ó máa máa pè yín ní full options because gbogbo nǹkan lẹ ní already honestly ẹ ti pọ̀ jù ẹ lù tó. lórí ìsìn ọkọ máa ń fọ ní àgbàdo ṣé oye full option kan náà full option àwọn àbá ìwà títí ẹ má ṣojú kòkòrò kankan náà mo kàn ń jà láti sí ọkọ tí mo jù mo sáyà mo sáyà. ẹ bá mi pé. mo ń tí ń o. Number go connect you. Ó ti ringe wa. Ó ti ringe. Ẹ ló tó mi sìn. Ṣé ìwà ló ń fún ayé ló ń jẹ báyìí? Tó rántí ọmọ ẹni tó ń ṣe. Wo tí bá ní kí n fìkúlẹ̀ abiyamọ ṣẹ́ èpè fún ẹ. hello hello ẹ ṣóbìnrin ló pè é ta ló ọkùnrin ni ẹ ní àbóbìnrin. obìnrin ló ń sọ̀rọ̀. hello mama nẹ́tíwọ̀kì ni. kí ni iṣẹ́ yẹn ọmọ yìí báyìí kí ló mọ̀rọ̀ ẹ̀ sí nẹ́tíwọ̀kì kò pé tó mi sì fún mi ò lọ pé nẹ́tíwọ̀kì etí ń dùn ẹ̀ òkè sísápò ni a ní kó o bá mi pe tómi sìn òní nẹ́tíwọ́ọ̀kì. mo sì ń pè padà. ibi tómi sìn mo ní o pè mi ò rí nẹ́tíwọ́ọ̀kì tẹ́ mi sìn mi ò rí rí láyé mi máa ń gbọ́ gbé wọn ló ń kọjá wọn ló jẹ mẹ́rin rí. ẹ ló tómi sìn ẹ ó dọ̀ mọ́ mi sì fẹ́ báyìí sọ̀rọ̀. tómi sìn tómi sìn ìwọ ò rántí ọmọ ẹni tí wọ́n ń ṣe sórí <laughs> ó ń bàbọ̀ gbogbo làálàá kókó mi nígbà òjò nígbà ẹ̀rùn lórí ẹ o gbàgbé ẹ ló ó dùn tó kò sọ̀rọ̀ mọ́. ẹ mọ màmá ó ti kọ́ ọ̀tí. ó kọ́ ọ̀tí tóun ẹ̀kọ́ lẹ́gbọ́n ni. ohun ẹ̀kọ́ ó kọ́ ọ̀tí mọ́ mi létí n tó tọ́ sí mi ló ṣe fún mi ọ̀sán tó dáa ló ń sọ mí lọ́wọ́ ṣé ìwà ló ń hù yẹn ṣé bọ́mọ nìwọ tí wò fi ya tiẹ̀ lẹ̀ níṣẹ́jú kan bó o bá lọ lọ lọ tó dé báyìí ó máa gbádùn pò dé ni wàá mú gbogbo aṣọ ẹ̀ wàá kó wàá fọ̀ oúnjẹ tó dáa wàá ṣe fún un kí ni mo ṣe nígbà tá a dẹ̀ ń bí yín báyìí àjọ ń tọ́ yín pọ̀ béèrè lọ́wọ́ yẹ ẹ mi ò fọmọ mi ṣeré. ọmọ ìwọ ẹ gbàdúrà lọ lọ́wọ́ àkọsílẹ̀ lọ́wọ́ àjọ change má bá mi bá sọ̀rọ̀ o tó bá rí má bá mi bá sọ̀rọ̀ gbọ́. báwo ni ẹ ṣe rí. báwo ni mi ṣe rí kó sọ yẹ kó mọ̀ bó dá lára. báwo lè dábẹ́ ilé ìṣá we are mi ò sọ yóò máa mú lẹ́nu kí n bá délé. please. Hello, Honorable. Oh, okay mo lọ sí hospital ní ara mi ò yá wọ́n ti wọ́n ti test mi mo kàn fẹ́ gba abẹ́rẹ́ ni ẹ jẹ́ kí n pè yín padà mo fẹ́ gba abẹ́rẹ́ ok ẹ ṣé. kí ló ṣe. <laughs> má sọ fún mi pé ò báwo mo ṣe ní jowó o mọ̀ pé ó fẹ́ kí n máa fi pé mo ò náwó lọ́wọ́ pé mo ò ní agbára ká ní mo ní owó lọ́wọ́ tí mo ní agbára ni mo bá ti gbà ẹ́ lọ́wọ́ náà rébù ti pẹ́ ó ti ń wù mí kí gbé ẹ sílé kó ṣe abiyamọ ọlọ́dẹ mi náà. ó <laughs> ṣe fara ẹ balẹ̀ ah, ah, ṣé ẹni tó máa ń gbéyàwó bọ̀ wá báṣu máa ń garun ni eh, ìwọ náà ló ṣe máa padà fẹ́mi náà ọ̀nàrẹ́bù tó ń wò yẹn ó ti dàgbà arúgbó ni kò lè ṣe nǹkan kan mọ́ bàbá tùkùtùkù là ń pè é. jẹ́ nǹkan ọ̀bá mi fún yín kò ní pẹ́ kú. are you serious? ọmọ ọmọ lè wait láti rí pọ́nà ìbò kú <laughs> torí ó ti ń wù mí kí gbé ẹ sílé gẹ́gẹ́ bí ìyàwó. ṣáà farabalẹ̀ má yẹ kókó ń sìn torí láwọn kan tí mò ń tò kò yẹ e. tí bá ti wá tò tán tó ti gbà kó kú àmọ́ tó bá lọ kú ń sìn tí mi ti rò kí nìyẹn tó ebi ni o. àdúrà náà la máa gbà nǹkan tá à ń plan pé a fẹ́ ṣe kọ́nà tètè bá wa ṣe bọ̀ kọ́nà wíbu tètè kú. àmì wo jẹ́ kí máa lọ máa bó ti kù ní sí mo máa tá ìlú àti òdìrà ọlọ́mọ yẹ kó pa mí. bébí mi ṣùgbọ́n rẹ̀ mi sọ fún mi mi ò ní lọ yá owó I have enough money I'll take care of you màá tọ́jú ẹ̀ kan. mo máa spoil ẹ kékeré ni gbogbo ètò yìí ń rí torí pé kò sí anytime tí bá pè é báyìí ló máa ń jẹ mi wọn náà ń ṣọmọ bẹ́ẹ̀ ọmọ dáadáa ní ó yáyì gan-an ó ti rẹ̀ ẹ́ gan tí bá ló yà òun ṣe lọ ni má tún ẹ ṣe gidi ẹni náà gbé surprise mi tẹ fẹ́ sọ surprise tí mo tún lọ sí. come on baby please tell me. ohun plan mi sẹ́. kí ni. i'm planning to get you a Range Rover brand new. oh my god brand new Range Rover that's my dream car. i love you so much. Hey, you know what. ṣe rí gbogbo èyí tí mo ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kékeré ni o àwọn èyí tí máa tó ṣe é sìn ó máa bá ju tàtẹ̀yìnwá oh lọ. èmi kan máa jẹ́ kó yé mi pé mo dẹrù rárá. Ah, èmi ló mú báàkì tó máa ṣe jù bẹ́ẹ̀ yẹn lọ. back pain ẹ má worry ma straighten everything. ma straighten it. oh my god that's my <laughs> baby. Mm, oh my baby. Mm, I love you so much. I go love o. Alpha. Oh guy Alpha. Àbọ̀ òpè mi pò ń bọ̀ náà. Ah, ah, kí ló ṣe nọ́mbà ẹ̀ mo ti pè é náà mama ewo lele ewo gbẹ kọrun kí ló dé guy kí ló ṣẹlẹ̀ ọmọ eléyìí ò ṣe nǹkan tẹ́ni ọ̀dà pẹ̀sìn lè máa fọwọ́ kan èmi nìkan ni mo ní mi má máa bó ṣe wà yìí bó ṣe wà yìí life wire àti èmi nìkan ni abeg mm. no dey try that thing. ọ̀rẹ́ máìkì pààrọ̀ fún you don love pátápátá. mi ní fall in love kẹ mm. kí ló mean mm. ayé mi rèé orílẹ̀-èdè mi rèé i love her. um, <laughs> not boy you know. ọmọ kí ló wà lẹ́gbẹ̀ẹ́ mo lè jẹ́ máa ní lítà. ìwà ìbàjẹ́ ń gbinlẹ̀ nínú ayé lọ olúkálukú àbètì yẹn lọ́rọ̀ mọ̀ọ́mọ́ bàbá so a ní láti mọ̀ o bẹ́gùn bá mọ̀ pohùn wá dèèyàn lẹ́yìn àgọ́ ó yẹ kó ṣe sùúrù lábẹ́. ọ̀rọ̀ tí a fẹ́ sọ yìí. Ah, sorry. hello how far pàdé mi ok ok ṣé bẹ́ẹ̀ yẹn gangan àbí ok ok ẹ fún mi níbi twenty minutes máa join ẹ ok o ṣe rẹ báwo ni ìyàwó mi. ṣé o ṣe kó tún jáde ṣá. Ah, ìwọ mo fẹ́ sáré dọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi ni bọ̀ a ní mítì kan ó possible kí n má délé ni mo lè dé ní ọ̀la abẹ́ọ̀tún làṣà. àpótí ah, ah, ò bá mi sọ ilé ti tẹ́lẹ̀ náà pọ̀ sí èmi àti iṣẹ́ wa ni mi ò dẹ̀sẹ́lẹ̀ fún tẹ́lẹ̀. báwo ni kò fo ṣé wàá ok ok. àbí sí fígà ìsun ok there. take care bíi ti báwo bá ti sọ́lá ní kí ló tẹ̀ ń ṣe báyìí náà ẹ́ kí ló tẹ̀ ń ṣe báyìí. ẹ wo àǹtí kò fọ́ hmm, tèmi yé mi o. ẹ dẹ́ bí ebi neighbor wa mọ́ mi gold káàtì ẹni pé ẹsùn ní í sìn ok máa understand pé torí pé ẹsùn ní o torí bẹ́ẹ̀ lẹ̀ ṣe ní agbájá àbí nǹkan kan ẹ wo bẹ́ẹ̀ ṣe rí ẹ fine now torí ọlọ́run ẹ̀ẹ́dẹ̀jọ́ ẹni tó tutù kan tẹ́ ṣe wá ń ṣe slow yóò yé mi ẹ ti slow jù fẹ́ gbọ́n mi it doesn't need a slow wife ó ní ìdẹni tó bá sharp <laughs> mo mọ̀ wọ́n dáadáa yẹn pé mò ń sọ fún yín mò ń sọ fún yín. àwọn ọkùnrin ayé ìsìn ò gba kéèyàn máa ranjú mọ́ wọn kéèyàn máa pariwo lé wọn lórí àbí kéèyàn máa háàṣì mọ́ wọn ṣé mo pé téèyàn bá ti ń háàṣì mọ́kùnrin jù bí ìgbà téèyàn fọwọ́ rẹ̀ lé síta nìyí nítorí ẹ̀ lèmi ṣe ń pampa ẹ̀ tí mò ń kẹ́ tí mò ń kẹ́ lójú tí mò ń kẹ́ ẹ lóhun so a lè máa rántí padà wá sílé tí máa ranjú mọ́ jù ní ìsìn ó máa bínú lọ ta. <laughs> ẹ mọ̀ pé mo sọ̀kan fún yín ẹ mọ̀ pé kò sí sí yẹn tí wọ́n bá lọ gbé nǹkan wá bá yín nulẹ̀ ṣé kí n má parọ́ fún yín. dáàdì gold kan ti níyàwó kejì mọ́ṣẹ́ wáyé wáyé wáyé torí pé ìyàwó wọn ti tutù jù wọn ní kẹ má tutù ok kí ló kọ sí yín kẹ bá ọkọ yín sọ̀rọ̀ kó tó jáde nulẹ irú agbára wo lọkọ yín ní tó fi máa sọ fún yín pé ok tó dẹ̀ sórí yín sórí yín tẹ̀ fi wà á sí sírùn tó dẹ̀ tún jáde lójú tó sọ fún yín pé ọ̀túnla ọjọ́ mẹ́rin nílò máa dé ẹ̀ẹ́dẹ̀ gbà if not kọ́lọ̀ má jẹ́ kí titi yín dàbí ti mọ́mí good mo kún sọ fún yín sí yín dàbí ti mọ́mí. nítorí kò sóhun tá a ṣe níkọ̀rọ̀ tí ò ní padà tó ṣe gbangba bó pẹ́ bóyá ẹni bá yọ lẹ́ẹ̀dá o èrò wọn wọ́n ń balẹ̀ lọ màmá ní nígbẹ̀yìn lọ má ṣe lọ́gùn màmọ́ o lọ́rọ̀ yìí o. dókà o dókà dókà dókà dókà lọ pẹ́ tá lọ dá dókà ló máa jẹ. òyìnbó àbí kí ló sọ máa bá mi sọ òyìnbó rárá rárá má bá mi ṣe kí má bá mi sọ òyìnbó èmi kọ́ ló máa bá sọ òyìnbó mo wá wọ̀n ẹni àti mo wá wọ̀ ọ̀nẹ́ kò jẹ̀yìn lẹ́yìn ẹ̀gbọ́n mi jẹ̀yìn lẹ́yìn ẹ̀gbọ́n mi o àmọ́rú yín wo ìyá àti bàbá wa ti kú kò dẹ̀ sí nǹkan kan tó lè fẹ́ gbọ́n mi ṣe àmọ́ pípẹ́ ṣe máa ń ba yé àwọn àwọn ọ̀dọ́mọdé tó yẹ káyé wọn dá jẹ́ ni àmọ́ pípẹ́ ṣe máa ń ba yé wọn jẹ́ ni àbórí tẹ́ bá ti ba yé wọn jẹ́ àmọ́ àrùn wa máa gbẹ̀bọ̀ kò sí ọ̀hún tó máa ṣẹ̀gbọ́n mi ó ní màámi lọ́rùn òfin ó ní màámi lọ́rùn òfin yóò kò ní mi o ní ìkọ́ kò mi o kò sí tó máa fi gbọ́n mi kò dẹ̀ lẹ́yìn wọn kó bá ba yé ẹ̀gbọ́n mi jẹ́ má ba yé ẹ̀gbọ́n mi jẹ́ àmọ́ rú yín tó bá wá kọ̀ tó lò dẹ̀ lẹ́yìn ẹ̀gbọ́n mi wo ọkọ̀ ẹ̀ ọmọ rẹ̀ máa da ilé tí inú òrùn tó dọ̀ jẹ́ kí ẹ ìyàwó ẹ̀gbọ́n mi kó gbádùn ẹ̀gbọ́n mi gbogbo political career tó ń jọ yín ló jẹ gbogbo ẹ ló máa bàjẹ́ ní ìṣẹ̀fà máa gbé aláròyé máa gbé gbogbo ìwé ìròyìn àgbáyé ló máa gbé ẹ̀yin àgbáyọ̀ oṣù burúkú tẹ́ máa ń báyé àwọn ọmọ jẹ ìyá òṣìyá ìyá òun wọ mọ́tò àbí òun wọ pẹ̀lú kan náà lẹ́jọ́ wa níbi tó dùn mẹ́ẹ̀dẹ́ tó ń dùn mẹ́ẹ̀dẹ́ tó wà ló mọ́tò tó ń wà tó wà kó rí pé òun ti ẹ fẹ́ lọ́ra ẹ lórí ìlú gbogbo ìta ìlú tẹ̀ gbà tẹ̀ tẹ̀ fún ẹ̀rí ẹ̀rí ìkọ̀kan lò lára ẹ̀ ẹ̀ lérí ìkọ̀kan ẹ̀ fẹ́ máa wò náà ẹ̀yìn ìyá òṣìyá àgbáyà jókà ó jókà jókà jókà ta ló pẹ́ ta ló la ta ló máa jẹ̀bi ta ló máa jàre sórí bíbẹ́ lóògùn orí fífa ìgbà èwo ni ìwà ìbàjẹ́ máa tán láwùjọ wa jókà ó jókà jókà jókà ìwà ìbàjẹ́ ń pinlẹ̀ nínú ayé olúkálukú àbí tiẹ̀ lọ́rọ̀ mọ̀mọ́ bàbá so a láti mọ̀ o gbẹ́gun bá mọ̀ gbóhùn wá dèèyàn lẹ́yìn àgọ́ ó yẹ kó ṣe sùúrù lábẹ́ aṣọ àbámọ̀ ní gbẹ̀yìn ọ̀rọ̀ fẹ́ni ń ba ẹ jẹ́ fẹ́ni ṣòwò ìkọ̀kọ̀ tí ò dá tí ò ṣe gbọ́ sẹ́tì yóò kà ó ẹ̀yin lè máa lọ ní tiyín. ó ti bá sọ ṣẹ́jú mọ́ but ẹ máa ṣe jẹ́jẹ́ mọ́ ẹ máa ṣe jẹ́jẹ́. Thank you, sir. Okay. Thank you. Mojí. Kí ni nǹkan tó ń bọ̀ dẹ̀ náà? ló ń bọ́dà mind ẹ̀ ó ń bí efstein sí mi náà àná tí mo dé tí mo fẹ́ pẹ̀kẹ́ ó ní bó ṣe ṣe sí mi ó tún dalẹ̀ ń a fọwọ́ kùn ẹ̀ ó gbọ́wọ́ mi dànù tẹ́ ń sọ fún mi pé kò sí ìrọ̀kọ̀ kọ̀ mọ́ tẹ́ẹ̀mì náà kí ló dé kí ló ṣe. mímu kò sí nǹkan tó ṣe mí mo wà ókè. bọ́ọ̀ tó kì í ṣe to me now. I'm your husband. Talk to me. Um, Moji. Honorable. Ẹ kan ń ṣẹlẹ̀ nílé mi tí mi ò understand. Uh, then bother mind me. It's about my wife. Ó ní bó ṣe máa ṣe tẹ́lẹ̀. Wọ́n bó ṣe ń ṣe nísìnyí. Ó fẹ́ dàbẹ̀ ni pé ó fẹ́ understand him. Anyway, uh, èdè. irọ́ ló pa o. ó dùn mí tó lè mú un ṣe ń ṣọwọ́ tí ọmọ yẹn tó mú ẹsẹ̀ ní lọ tó lọ sẹ́yìn tí mo fi ké àkókò àkókò àkókò tó fà padà. Ah! ọ̀rẹ́ mi. mo fẹ́ ẹ̀ kú láàárọ̀ ọjọ́ kejì mo ń sun sun sun sun sun mo dá tọ́ mi. wo mi ò lè wá para mi àwọn ọmọ yẹn lẹ́jẹ̀ tuntun ni wọ́n. Ah! ń bá ń bẹ ẹ ṣeré báyìí ò ní ní hypertension rárá rárá. nígbà tó dé ó jáde lọ́wọ́ rẹ̀ tó dé tó bá mi bẹ̀ ni màmá ló ṣẹlẹ̀ gbogbo nǹkan tẹ̀ kan ògìlè tẹ̀ òun náà rè ló bá kì í mọ́lẹ̀ ló bẹ̀rẹ̀ ìfáàtà yìí ò ní bàjẹ́ o. yé yé mo ṣe sọ iṣu náà kí lọ pé tèmi náà. ọ̀nàrẹ́bù kí ló mọ̀ ṣe àní tèmi yẹn ó bá dà pé kí n wà á ń bẹ̀ kí n má lò lè rárá ni. adébẹ̀ máa kó ni iná tí wọn fi stáàṣì sí dún ní ìráyè ìlú ìjàkọ́nà ní stroke ti mi lọ́rùn àwọn ṣífù tèmi làwọn ọmọ yìí máa tọ́jú ẹ̀ bàjẹ́ máa máa change wọn to every minute. àwọn ọmọ yẹn ń ṣeré honorable báwo wo wo wo wo kò sáyè fún honorable mọ́ sórí ọlé yìí tèmi sọ fún ẹ tó bá ń bá mi ṣeré báyìí ó má dàgbé kí n má lọ lè rárá ká máa jọ gbé ni bí n ṣe wà ah, mo ti ríbi tí n máa sùn sí o ọmọ yẹn ṣáà máa tọ́jú mi lọ ó mọ pé tá a bá rí àwọn ọmọ báyìí tó ń wọ̀ ọmọ ara fún wa àárẹ̀ ò ní ṣèyàn ọlọ́mọ rẹ mi. <laughs> èmi gan máa pè lọ́la àjọ máa wà lọ́la ni. ṣé kí mo ti ṣe é lórí báyìí <laughs> ṣáà rọra o rọra o. lánàá sì mo transfer owó sí tó bá tún ti di lọ́la mo tún máa transfer owó sí ọmọ yẹn good kí ló dé wá rọra o rọra o ṣe jẹ́jẹ́ má yẹ kó dùn mọ́ ẹ o and if you must do it use condom. tó bá dúdú bẹ̀rẹ̀ sí ní mú kiri tó mọ mú tó tọ̀ ọdún ṣé wọn yóò mọ mú kékeré ni tó mú ní báyìí. tí ẹ̀kọ́ kan fẹ́ ní kó fi lè mọ́ sí pé wọ́n ṣe ìpolówó pé ká jẹ́ kán máa mú. báyà kọ́ọ̀tù mú mú òòrè mi. <laughs> okay already. Eh? èmi náà máa gist ẹ lọ́la máa wọ̀ rí máa gist ẹ kó tèkì ara ẹ báyìí ṣé ká má purọ́ àwọn ọmọ yìí dùn ọ́ àlàyé máa tọ́lá wà lóka o. ekun yọ gẹ̀dẹ̀ ekun rẹ̀ dé kò mọ̀mọ́ pòun tó dùn ó ń pani òwe ó ń pani ó rán ni sọ́run àpàpàǹdodo. kólókálukú kó tọwọ́ ọmọ ẹ̀ bá aṣọ́nú nítorí kò sóhun tá a ṣe níkọ̀rọ̀ tí ò ní padà tó ṣe gbangba bó pẹ́ bóyá ẹni bá yọlẹ̀ dà o èrò wọn wọ́n ń balẹ̀ lọ màmá ní nígbẹ̀yìn lọ má ṣe lọ́gùn máa o lọ́rọ̀ yìí o jókà jókà jókà ká lọ pẹ́ ká lọ ta ká lọ máa jẹ ká lọ máa jà rà ṣó ní bẹ́ẹ̀ ká má ní fi wà ìgbà ìwọ ni ìwà ìbàjẹ́ máa tán láwùjọ wa jókà ó jókà ó. ẹni lórí ò ní fìlà ó ẹ wá wojú ìfẹ́ tí ń rí rẹ́dẹ̀ẹ́dẹ́ kò sí bá ṣe máa ṣọmọ iná àwọ̀ náà lọ kò sí bá ṣe má ṣe ọmọ ilẹ̀ tí ò ní sùn lẹ̀ o bàbá gbé sórí ẹni dandan àyíbọ̀lẹ̀ o òun lọ̀rọ̀ yóò ọjọ́ kòkòrò ìwà burúkú ọkàn ló wà o ká máa wo ibi tá a padà jà sí o jọ́ka o. jọ́ka o kà ká lọ pẹ́ ká lọ ma, ká ló máa jẹ̀bi ká ló máa jẹ̀bẹ̀ ká ló máa jẹ̀bi bẹ́ẹ̀ lù ká ló máa jẹ̀bi bọ́ ìgbà wo ni ìgbà ìbàjẹ́ máa sọ láwùjọ wa yọ ká o. ìgbà wo ni ìwà ìbàjẹ́ máa tán láwùjọ. ó ní bí aṣẹ́wó onínúdàbí ni wọ́n kí ni ó gbọ́ àṣírí ẹ̀ báyìí ló ti tù sí mi lọ́wọ́ wọ́n ṣe ń gbé lọ sóòtẹ́ẹ̀ wọ́n ṣe ń gbé lọ sí club wọ́n ṣe ń gbé lọ sí restaurant gbogbo ẹ̀ lọ́tẹ̀ láyé fún wọ́n mú píṣọ àti ọmọkùnrin kan ọmọ ọba mi ní dúró náà wọ́n jù kí ló fẹ́ kí n ṣe fún ẹ̀ gbọ́gbọ́gbọ́ kí ló fẹ́ kí n ṣe mo fẹ́ lọ́wọ́ mo ra mọ́tò fún ẹ mo kọ́lé fún ẹ kí ló ti fẹ́ kí ló ti fẹ́. ẹ wọ honorable it's not about money all the time mo sọ fún yín tó ti yẹ pé mo ní ìdí ọkọ mi mo ní ìdí ọkọ mi nínú ilé every time ẹ kì í sí around ẹ kì í sí miss bati fẹ́ẹ́ rí yín wọ́n fẹ́ẹ́ yẹn máa ní ẹ̀ travel all the time kí ló dé torí mo sọ fún yín nígbà yẹn wọ́n ní pé awé burúkú tó dá ní agbọ̀dá káàdì ní tó ti yẹ and so what and so what ní ìwọ tó yẹ kó kúnlẹ̀ kó máa bẹ̀ ó tún gbómi lẹ́nu àbí. nígbà tí mo ti bẹ̀rẹ̀ jẹ́ ìgbàgbọ́ kí n tó yẹ bẹ́ẹ̀. onílà oníṣìnà ó lè ó ọjọ́ kò sí. èmi àtìyàwó mi wà lá ní misunderstanding wọn kàn ní kí n sún mọ bó ṣe sún sẹ́yìn báyìí ṣe ló la wọn ṣe à mo jẹ ń tàyè láti fawọ́ ẹ̀ sí kò pé. Ah, I'm afraid, sir, she has no pulse again. What do you mean? I am. Um... Ah! Sir, Fred, you're better. dread now. Yes, we mo dread but but but ó yà mí lẹ́nu mo rò bóyá àwọn ọdún padà lọ pé ìgbà tí mo dé ní o. Akọ mi ìmú bó ṣe débì báwo ló ṣe lè dénú lé ìgbọ̀ngàn. Akọ kí la máa ṣe yọ ọrùn lílé yìí sóhun ìkọ̀kọ̀ tí ó dá tí ó ṣe gbọ́ sẹ́tí jọ́ka o. ìwọ pààyàn tí wàá fẹ́ máa sá lọ. ẹ̀wọ̀n ló bá kú sí o. ọ̀gá ọlọ́pàá èmi kọ́ ni mo pa mo ò pààyàn rí láyé mi. ìwọ kọ́ ló pa tó bá jẹ́ pé ìwọ kọ́ ló pa wá tún ṣe fẹ́ máa sá lọ nígbà tó rí wa. àbí. torí kan báyìí náà ni torí mo rí pẹ́yìn ọlọ́pàá ẹ nígbà mi gbọ́. a ṣe máa gba ẹ gbọ́. tó bá mọ̀ pé wọ́pọ̀ ló pa wá ìtorí wa tó fẹ́ máa sá lọ orí wa ò ń sá lọ ṣó mo wá rí tẹ́lẹ̀. wá gbọ́ mi sórí ìròyìn ọmọ ìròyìn dáadáa mo lè ti bá irú yín mo ti treat case yín láì mọye gbà irú ẹ̀yin bíi ilé ẹ máa fẹ̀jẹ̀ sínú ni ẹ máa tutọ́ funfun jáde just look at yourself o bó ṣe rí o ta tún gbogbo apá ẹ ta ló máa rí ẹ tó máa sọ pé ọmọlúwàbí kan lélẹ̀ náà wá gbọ́ mi o mo ṣetán láti ràn ẹ́ lọ́wọ́ ṣùgbọ́n kí wọ́n náà ràn ẹ́ lọ́wọ́ ìwọ ṣàjẹ́wọ́ fún mi kí ló dé tó ṣe pa. ṣé bí àwọn boys yìí ti nà mí wọ́n ti nà mí gan-an tó wáyé pé mi mú pa máa ti sọ fún yín. o tún parọ́. Ah! kí ló ṣe yẹn náà what is wrong with you ò dé jẹ́wọ́ for God's sake jẹ́wọ́ náà. kí ló ṣe gáyé náà mo fẹ́ jẹ́wọ́ náà what is the meaning of this. ọ̀gbẹ́ni máa ṣe àdúrà kan ṣoṣo fún ẹ àdúrà náà ni wípé ẹ̀wọ̀n ló máa kú sí. bẹ́ẹ̀ni. ẹ ń bọ̀ lọ́rùn bèrèbèrè ṣé mi lórí máa ń ṣẹ̀wọ̀n lórí wọn kúkú ní lọ sẹ́wọ̀n ẹ̀rù tó tiẹ̀ ń bà mí ni wípé ẹ̀sùn tó fi kàn wọ́n yẹn ti lágbára jù ẹ̀sùn apààyàn. Hmm. ikú ẹ̀sùn apààyàn nígbà tá a dé dọ́dọ̀ àwọn ọlọ́pàá tó láfi táwọn bá rí evidence ah, tó ní pé ṣe ni ẹ̀gbọ́n mi àtọ̀rẹ́ ẹ̀ ó máa ń fa àwọn èèyàn ṣe ritual ni pé tó máa ti gbá àwọn èèyàn báyẹn wọ́n máa lọ ń ta part ara wọn fáwọn alágbára alágbára yẹn ni ẹ̀gbọ́n mi tèmi dẹ́ ẹ̀ mọ̀ tí mo mọ̀ dáadáa tẹ́yìn gan mọ̀ kò lè dá ìrà pa wọ́n sì tọkọ̀ fẹ́ èèyàn èèyàn abẹ̀mí ẹ̀gbọ́n mi apá àyàn. ibo àti kò fòkè la máa ṣe àṣà lè jókòó ká máa wò báyìí ó yẹ kọ́nà àbáyọ lè wà kí ni kò tá máa ṣe. àdúrà tá à ń gbà iná la máa gbà ọ̀dọ̀ àwọn aládùúrà tá à ń lọ iná la máa máa lọ àdúrà la máa gbà. àkóbá lélẹ́yìí mo dẹ̀ mọ̀ pé orí màmí àtòrí bàmí lọ́rùn báyìí kò ní sùn. ayọ̀ wọn kúrò nínú wàhálà tí wọ́n wọ́n ti wọ́n mẹ́sì. oníbèbè àbí ṣe mèrè àbí kí ló gbọ́ ọgbẹ́ ṣùgbọ́n tó wàṣà wà lọ́dọ̀ àwọn federal SARS ó mọ̀ pé àkejì torí ayé ti wà bàjẹ́ sórí tó bá jẹ́ ká fi dúdú àwọn tó kù wọ́n lè ti fìbọn fọ́ ẹsẹ̀ dá ìgbà mọ̀ kọ́ táwọn mẹ́rin lè rí lára ẹ̀ tó fi ń tẹ̀ kí ẹtí pẹ̀lú ẹ̀ ó mọ̀ kan. kọ́tà fi ń sọ̀fà fún ọ̀pọ̀ ìgbọ̀ngàn lọ́wọ́ bá mrs mojísọ́lá wáyé wa. ìyàwó ọ̀nàrẹ́bù màlá sọ̀rọ̀ pẹ́ ọ̀nàrẹ́bù ni ìjọba ló ń bá ẹ̀fà késo ọlọ́run jẹ́ kó bọ́ bẹ́ẹ̀ tó bá dé o jẹ́ wọ́n sàn pẹ̀lú bọ́rọ̀ ṣe rí wá ti di ọ̀la wọn kò máa gbé e lọ sílé ẹjọ́. ẹ ẹ ṣe kọ́ọ̀tù nìkan nínú kò kù síbẹ̀ ọkọ̀ gbàgbé sílẹ̀ fún ẹ̀ wá. ọmọ àárín ìjọba. ṣé wọ́n. pẹ̀lẹ́kù jókòó mò ń gbọ́rọ̀ yẹn lọ. Um, ọgọlọpàá èmi tẹ́ ń wò yìí ó wà lára àwọn bodyguard ọ̀nàrẹ́bù mákẹ́wà. ọ̀nàrẹ́bù ah, ah, mákẹ́wà èèyàn gidi ni wọ́n mo ṣe wọn tán lórí tv ni ẹni tíyàwó ẹ̀ kú tó sì mú ọ̀rọ̀ ìlú ìlókùnkùn dùn tó ń sọ̀rọ̀ bí ìlú ṣe máa lọ èèyàn ni wọ́n èèyàn gidi ni wọ́n pàápàá. ṣe kò sí ọ. ọ̀pẹ̀lọpàá ẹ má jẹ́ tọ́ wọn ti wọ́n kì í ṣe ògidì. kí ni ìdí kí lẹ rí. nítorí pé àwọn ló payàwó. ló payàwó ẹ Mrs. Mojísọ́lá Mákẹ́wà tó dolóògbé ǹjẹ́ ní ẹ̀rí tó fi díẹ̀ múlẹ̀. ti clean ẹ̀ up àti páàkì àti ti clean ẹ̀ up so àwí. ẹ jọ ẹ má wò mí níran báyìí kí lẹ fi ìgbé àlèṣe sí kínní. Eh, ẹ rí sọ́sà the truth of matter is this um, àwa ti ṣe pàtó àti páàkì bọ́dì àdẹ̀ ti gbèsè tó tó wà secured but nǹkan tí mi kọ́ rí ń bẹ̀ ni pé gẹ́gẹ́ bí iṣẹ́ yín politically um, tí a bá tètè wá wọ̀rọ̀ fi ṣe àdá bẹ́ẹ̀ um, kí kí omi má lọ tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu as in because of your ambition and then àwọn opponents loopholes lọ́wọ́ máa wá àṣìṣe yẹn lọ́wọ́ máa wá kiri and ọmọ um, báwọn ọmọ ẹ̀ṣin máa sọ your reputation precedes who you are in politics and then mo kàn ń wò pé tá a bá wá nǹkan kan come àwọn èèyàn máa béèrè madam tí àwọn ọ̀rẹ́ wọn bá béèrè wọn àwọn family wọn máa béèrè ẹ bá dẹ̀ ti béèrè débi wípé she she is now being uh, declared missing àbí nǹkan anything could trace her to to you so mo wò pé tá a bá wá àkọ́kọ́ fi ṣe ṣe bí ká ṣe decoy tó yẹ pé kò ní link yẹn sọ́dọ̀ yín. musa <coughs> i have a suggestion àwọn Yorùbá náà ló máa ń sọ wípé ẹni tó bá ti da fáànù náà la máa fi ń kó fà ṣé rí àwọn guys tó jẹ́ kí gbogbo rọ́bìṣì ìṣẹ̀lẹ̀ wáyé tá a ṣe fi opportunity láti fi kó bá wọn hmm. eh, ó ní ó ní bí èmi àti kejì mi ṣe lè gbé bọ́ọ̀dì yẹn a máa lọ plant ẹ̀ sínú ilé wọn lórí ọ̀rọ̀ political ambition yẹn náà ni o so that um, in that way àwọn ọlọ́pàá ò ní focus sọ́dọ̀ ọ̀gá. Um, pé tó bá dé stage kan àwọn family abẹ́rẹ́ sì ń béèrè pé kí ló ń ṣẹlẹ̀ ọmọ àlọ́ba lọ́dọ̀ àwọn guys ẹ̀. even níbi tí o sọ̀rọ̀ dé o ní sọ̀rọ̀ tán o mo ní pé a lè a lè da ọgbọ́n kan sà a lè lọ ra bíi àbí màálù bíi mẹ́fà ká pa ká rẹ̀ ẹ̀jẹ̀ ńlá nídìí ogun ṣe bọ́bí àdéhùn nídìí yẹn ká gẹ́ẹ̀tì ẹ̀jẹ̀ kó pọ̀ gan ká lọ fi wá bíi alóòrùn ká ráhùn yẹn lọ́kọ́ paint gbogbo kan fi stain lé yẹn so that àwọn guys that look like ritualists so tọ́pọ̀ ṣe tó at the end of the day tí àwọn yẹn bá rí pé àpariwo ta make sure pé gbogbo èèyàn gbọ́ oníwèé ìròyìn gbọ́ we try and create alarm kò sí bọ́ ṣe níbi ìpè ritualist ni wọ́n. àwọn èèyàn máa believe ẹ máa sink ẹ hook and line àbí ah these guys are ritualists wọ́n fáwọn pé kì í ṣe kí ló ṣe. sir i think now ẹ jẹ́ ká báyìí. ẹni tó yẹ wí political career àtàtúnṣe. ẹ ẹ you have to use our boss you have to clear me off. I think I want to buy your idea. Uh, that, that, that is a good one. That's a good one. And I think eh, eh, kò yẹ I think I want to in fact I buy that your idea and that is what we are going to do. Ẹ ń bolówó àbáàlẹ́ There's fẹ́ ṣe. There I ma take care of They are going to deliver for me. We will, we will work for you, sir. Trust us. Trust, Trust us, sir. <sighs> um, Mr. Kelvin, ẹ máa wà pẹ̀lú wa for the meantime kí kí ó lè ran ìwádìí wa Mrs. Moji Makiwa. ṣó tán ó tán bí ọ̀tún ká wí fún ni ká gbọ́ òun ni iyì ọmọ èèyàn ká sọ̀rọ̀ fún ni ká gbà ni iyì ọmọlúwàbí àwí ìgbọ́ àfọ̀gbà òun ló mú ní kìkà àbámọ̀ bẹ́nu ṣó tán báyìí àbí ṣé gbogbo gbà tó ń ṣe ń gbà yẹn tó pa tó sọ sínú ìṣẹ́ òun ìyà tí mo dá lágbe tán tó jẹ́ pé bí wọn ò bá fún mi mi ò lè jẹ. màmí ẹ dáríjì mi èmi náà ní í ṣe bẹ́ẹ̀ mọ́ mo fi dá yín lójú pé láti sìn lọ́mọ máa tọ́ ọmọlúàbí mi ṣe ìgbà ìmọ̀ ní gbogbo ìgbà yẹn ẹ dáríjì mi. èmi ti dáríjì ẹ o àdúrà mi sọ́lọ́run ni pé kí gbogbo ìkúnlẹ̀ abiyamọ ayé kan bá mi dáríjì ẹ. èmi wọn náà ti rí sí i ojú ẹ̀ ti tó àbí hmm? mo dẹ̀ mọ̀ pé láyé yìí ogun kan kì í lè kó lu amáṣẹ àkókò tó nìyẹn tó fẹ́ ṣẹ́gun nínú ìgbésí ayé ẹ̀ ìyẹn ni ẹ̀kọ́ tó lọ́kọ́ níbi tó ti ń bọ̀ kó o lè gbọ́n nírú yìí ṣiṣẹ́lẹ̀ sí ẹ̀. èmi máa ti gba tèmi sùúrù fọlọ́hún kó ti gbà kí kàdára tèmi nù. mo dẹ̀ nígbàgbọ́ pé láti àkókò yìí lọ ó ti gbọ́n àbó ti gbọ́n. mo bínú máa mi mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. ọkùnrin ò fẹ́ kó jẹ́ kí n ṣe nǹkan tí mo fẹ́ ṣe. bébì mi máa wọlé. bàbá aláṣẹ. mo sọ pé kò relax mo fẹ́ mo fẹ́ kó ṣe wàhálà rárá ṣé oúnjẹ tí mi ti lè ní special food ni tó bá jiná tán máa láìkẹ gan ah. in fact o ò tí jẹ wẹrí <laughs> ẹ sáré mú Okay o. Okay ya, mo ti kí ẹ tẹ, o máa láìkẹ́ gan, o máa jiná sí. Àtikọ̀ ah, fún, àtikọ̀ fún, kí ni ìṣe bí ìbàyí tó rọ̀? Mo ní kí wọ́n yọjú wọ̀nyí náà ni, kí ni obi tẹ́kọ̀ oúnjẹ dé? Ah, bọ̀ mo sọ pé kò relax, kò lè gain strength ẹ̀, mo mí kẹ́ kó sùn náà. Báwo ni mo wọlé jẹ́ ti sáré dáná mo ní pẹ́ ṣe tán? oúnjẹ máa jiná sí ṣùgbọ́n ẹ sáré sí oúnjẹ. ẹ mú wọlé. kí ló ṣe náà àti kò fọ́ kí ló ṣẹlẹ̀ náà àti kò fọ́ bọ́ọ̀lù ẹ̀ ṣe. ṣòwò ìkọ̀kọ̀ tí ò dá kí o ṣe gbọ́ sẹ́tì yóò kà ó yóò kà ó yóò kà yóò kà yóò kà ta ló pẹ́ ta ló la máa jẹ̀bi ta máa jàmbá sórí bíbẹ́ lògùn omi fífa ẹgbàá ìwọ ni ìwà ìbàjẹ́ máa tọ́ ìwà ìbàjẹ́ máa tọ́ òun tún yọ̀gẹ̀dẹ̀ ikún rẹ̀ dé. kò mọ̀mọ́ póhun tó dùn ó ń pani òwe ó ń pani ó rán ni sọ́run àpàpàǹdodo. kọlùkálùkù hmm. kó tọwọ́ ọmọ ẹ̀ bá aṣọ ní o. nítorí kò sóhun tá a ṣe níkọ̀rọ̀ tí ò ní padà tó ṣe gbangba bó pẹ́ bóyá ẹni bá yọlẹ̀ ẹ̀dá o èrò wọn wọ́n ń balẹ̀ lọ màmá ní nígbẹ̀yìn lọ má ṣe lọ́gùn máa mọ̀ o lọ́rọ̀ yìí o. dókà o dókà dókà dókà ká lọ pẹ́ tá lọ dá ká ló máa jẹ̀bi ká ló máa jàmbá sórí bíbélì ká máa fi fi wà ìgbà ìwọ ni ìwà ìbàjẹ́ máa tán bá àwùjọ wa. mi ò ní o. ẹ wá wojú ìfẹ́ tí ń rin rẹ́dẹ̀ẹ́dẹ́ kò sí bá ṣe máa ṣọmọ iná àwọ̀ náà lọ kò sí bá ṣe máa ṣe ọmọ ilẹ̀ tí ò ní sùnlẹ̀ o bàbá gbé sórí ẹni dandan ààyìnbọ̀lẹ̀ o òun lọ̀rọ̀ yóò ọjọ́ kòkòrò ìwà burúkú ọkàn ló wà o ká máa wo ibi tá a padà já sí o jọ́ka o. jọ́ka o. jọ́ka jọ́ka jọ́ka ká ló pẹ́ ká ló la ká ló máa jẹ̀bi ká ló máa jẹ̀bi ká ló máa jẹ̀bi bẹ́ẹ̀ ló ká ló máa jẹ̀bi bá ká ló máa jẹ̀bi bá. ìwà ìwọ ni ìwà ìbàjẹ́ máa tán láwùjọ àwùjọ.